tọ̀ ẹ̀yin tí rọ̀ mọ́lá ẹ̀yin ìjọba irọ́ gbangba ẹ̀yin ìjọba lámbà ó mọ lámbà jù púpọ̀ nínú tọ́lọ̀ ń fi rọ̀ ọlọ́run jù òun ni irọ́ wà ó mọ irọ́ kóòdì àti tọ́lọ̀ ń bá ṣe tán tí ó tù lókù bẹ́ẹ̀ lómi ò bá ti parọ́ ọjọ́ kan kọ́ìlì ẹnu rẹ̀ ó sì fẹ́ jó. ọ̀nà fún ọmọ yún ni níbi tí ọmọ aládé ibi tẹ́lómi tiẹ̀ láyàdé èèyàn nìkan kọ́ ní ń parọ́ fún mọ́ ń parọ́ fẹ́lẹ́dà rẹ̀ gan ọlọ́run tó dọ́ ọ fa kó tún mọ́rọ́ gbé kalẹ̀ fún tó ṣe foundation rẹ̀. ó wà nínú ohun tí èé jẹ́ kẹ́ni tó wà ńlẹ̀ńlẹ̀ gòkè. Nígbà tó bá ti fi irọ́ tó ti fi bu ìràwọ̀ rẹ̀ mọ́lẹ̀, báyé bá ti káyàn mọ́rí irọ́ kan, ẹgbẹ̀rún òótọ́ tí èèyàn bá sọ lẹ́yìn ẹ̀, ayé ò ní gbàgbọ́. Gbogbo ẹni tí irọ́ bá mọ́ lára, kò síwà burú tó wà láyé yìí tí ò ní rọrùn fún un abẹ́ ẹ̀rọ gbogbo nǹkan parí sí láburú. ẹ̀yin tọ́lọ́run ọba bá darí ayé sí ẹ má fi rọ́kó bára yín o ọmọ lẹ́yìn tẹ́ ẹ̀ bá lè fàgùnkè ẹ má ṣàdéhùn fún wọn ẹ ti fọlá yín fi ẹlòmíì lọ́kàn balẹ̀ ìsàánú rẹ ìsàánú rẹ ìkọ̀nẹ́ẹ̀tì rẹ ìkọ̀nẹ́ẹ̀tì rẹ ẹ sì kọ́ ẹ sì mọ̀ ń pé lórí irọ́ ni ẹ sì ń fi lọ́kàn balẹ̀ ẹja akulẹ̀ ẹja àsíkọ́tátò ẹ gbàgbé ayé ẹ̀ sí woro bínú rẹ bá bàjẹ́ tó fi bínú sọ̀rọ̀ tó ránṣẹ́ pè ẹ̀ ń kó bọ́lá yín díẹ̀ bí ẹnu ẹni tẹ́ ẹ̀ bá lè ṣàánú ẹ mọ́ ṣàdéhùn fún send your hazard send your hazard lórí irọ́ ásà wo ló ti fún ásà kankan wọlé ó sẹ́ndì ásà sí ọ àtàmọ́sà ò sẹ́ndì sí o sì fi lọ́kàn balẹ̀ àwọn tẹ́ ẹ̀ bá lè ṣàánú ẹni tẹ́ ẹ̀ bá lè ṣe ẹ̀ má sọ̀rọ̀ ìbínú ọmọlẹ́yìn máa ń kó bá ṣáájú o ọlọ́run gan fún rẹ̀ ń tí ò lè ṣe fún wa kò fi wá lọ́kàn balẹ̀ kò dẹ̀ ṣàdéhùn ẹ̀ fún wa toró tàbùkù ẹ̀ kó sọ̀rọ̀ ká mọ̀ bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ń dúró lórí irọ́ ẹni tí ó bá sì lọ́lá kalẹ́ náà ọ̀rọ̀ tí ó bá sọ kò gbọ́dọ̀ dúró lórí irọ́ àdéhùn tá a bá ṣe kò gbọ́dọ̀ dúró lórí irọ́ oní ẹmọ sẹ́ndì sàtífíkèètì wọn wọ́n wá ń dá sàtífíkèètì jọ bámú tó sì máa ń pè lórí irọ́ ni gbogbo àwọn ọmọ tán dá sàtífíkèètì jọ fún wọn wọ́n ń bẹ lérí títì ní ìsìtàn polówó oògùn sóòlù wọn ti dálu láàrin wọn rí bá ti ṣe wọn rọ́nà gbígbà gbà tí wọ́n retí àdéhùn rẹ fá tí wọ́n gbọ́ pa wọ́n padà bọ́ sí ibi títì àwọn ọmọ yìí ò rapa lágùnkè o tá má dókè tán wọ́n jò mọ̀ wọ́n sì jẹ́jú rẹ̀ ojú ó sì tì ọ́ kódà kó má wí nǹkan kan fún wọn ó pè é kó wá fi wọ́ lọ́kàn balẹ̀ kan gbadà wá báńkì empty ni gbogbo ẹ̀ kò lò fó ni ha oore tọ́lọ́run bá ní pákéjì fún wọn náà yóò sọ ọ́ di rọ́mọ́ lọ́wọ́ nígbà tó ti parọ́ fáwọn tó yẹ kó ṣàánú tó sì lágbára àti ṣàánú wọn ẹ má fi rọ́kó bọ́lá yín o kọ́lọ́run náà má wàá rọ àgbákò kún fún yín